alhamdulillahi alladhi lahu asma'u husna ọpẹ́ fún allah ọba tó jẹ́ pé ó ní àwọn orúkọ tó dáa jùlọ wasalaatu wasalaamu ala sayidina muhammad ìkẹ́ ọlọ́run àti ọlọ́ọ̀lọ́run kọ́ba nabi wa muhammad wa ala alihi wa sahabati ajma'in àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ èyí tí a fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí lábala orúkọ ọlọ́run al fi asma ilahi al-husna. al al huwa al-mailu anha wa haqiqatiha wa ma'aniha kí a fi orúkọ Allah tó dára jùlọ sílẹ̀ ká máa wá pe Allah ní orúkọ tí ó sọra rẹ̀ tí ó sì fi àkọọ́lẹ̀ rẹ̀ sínú Kùránì àti sunna nabi Muhammad al-ilhad ìmọ̀ pe ọlọ́run ọba ní orúkọ tí ó lákọọ́lẹ̀ ṣírìkùn wa kúfùrù tá a bá mọ̀ tẹ́lẹ̀ ká lè mọ̀ ìpè ẹ̀bọ ni ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run nígbà aláàlá ọ̀nà alẹ̀ ìpè orúkọ mi ni ẹ sì máa fi pè mí kéèyàn wá sọ pé orúkọ nì kó wọn máa lò orúkọ mi ni ọlọ́wọ́n bá ti ń sọ náà ló Qur'anil Karim ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitanir rajim walillahil asma'ul husna fad'uhu biha ọlọ́wọ́n bá ní mo ní àwọn orúkọ tó dáa jùlọ mo ní mo ní lọ́dọ̀ fad'uhu ẹ máa pè mí ẹ máa pè mí pẹ̀lú ẹ̀ ẹ máa fi bẹ̀ mí kí n lè fún yín ní tẹ̀ǹfẹ́ ọlọ́run ọba tó lóun lórúkọ kò ní ṣàlàyé má ṣàlàyé orúkọ náà ó ṣàlàyé àwọn orúkọ náà sínú alukur'an ó tún fi máa nábì wa muhammad sallallahu alayhi wa sallam tá nábì ṣàlàyé sínú súnà rẹ̀ lẹ́yìn méjèèjì yìí kò sí orúkọ tá a lè fọ́lọ́run ọba mọ́ ọlọ́run ọba wa ń tẹ̀síwájú ọlọ́run ọba ní wàdàrú alladhina yulhiduna fi asma'ihi ọlọ́run bá ní fi àwọn kèfèrí lẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n pa orúkọ mi wọ́n pa á tì wọ́n wá ń pe orúkọ mi sayujzauna ma kanu ya'malun eré anábì fi wọ́n lẹ̀ wọ́n bọ̀ wá bẹ́ẹ̀ mi ọlọ́run èmi ọlọ́run san wọ́n lẹ́sàn-án lérí iṣẹ́ bú tí wọ́n ń ṣeun iṣẹ́ burúkú ni wọ́n ń ṣe yulhiduna fi asma'ihi wọ́n fi orúkọ Allah wọ́n wá ń pe nǹkan míì eléyìí wà nù suratul A'raf àyà one eighty fíkìhù dẹ̀lì kí ni àgbọ́yé ẹ̀rí tá a mú wáyé alákọ̀ọ́kọ́ ni pé ọlọ́run ọba àlá ó fi rinlẹ̀ fún wa pé òun lórúkọ ẹlẹ́ẹ̀kejì ni pé orúkọ yẹn ló dáa jù ẹlẹ́ẹ̀kẹta ó ṣàlàyé àwọn orúkọ náà sínú tírà rẹ̀ lẹ́yìn náà ó wá pa wá láṣẹ pé ká máa fi bẹ̀ wọ́n ó wá lérí ìyà fún gbogbo ẹni ó fi orúkọ yìí lẹ̀ tí wọ́n mú nǹkan mìíràn tí fi ń pè ọlọ́run tó yí tọ́lọ́run padà tóun wá gbé tiẹ̀ wá ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa orúkọ yóò pamọ́ sí wa ká lè ka kuraani àbá ń bẹ̀ ọlọ́run pèrè ẹ̀ láwọn orúkọ tó dáa arrahman arrahim almalik alikudus asalam almu'min almuhaimin káwọnù sunna ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ lóko tó pọ̀rẹ́pẹ́tẹ́ alijamil asitir alimanan adayan gbogbo àwọn orúkọ yìí orúkọ tó dáa ni wàmínà àníwá ilẹ̀ ilẹ̀ hadi fi asma ilahi al-husna nínú àwọn ìran ilẹ̀ hadi tá à ń pè ní ká máa sọ ọlọ́run lórúkọ tí ò sọ rẹ̀ léyìí tó gbajúmọ̀ lérílẹ̀‐èdè wa léyìí tó gbajúmọ̀ nílẹ̀ yorùbá wa min anwa ilẹ̀ ilhad fi asma ilah al-husna nínú àwọn ìran ìmọ̀ sọ ọlọ́run ọba lórúkọ tí ò sọ̀ra rẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni ká máa mú orúkọ àwọn òòṣà wa ká máa mú jáde látara orúkọ ọlọ́run ká máa wá sọ àwọn òòṣà lórúkọ yẹn ká máa wá pè wọ́n ká máa pè ńgbà tá a ti ń pè wọ́n ní gbígbà tá a ń pọ̀ lọ́ọ̀ eléyìí inú àwọn ìròrí àwọn kèfèrí ìjọ ni wọ́n mú láàtà látara Allah òòṣà àwọn kan ní jẹ́ láàtà yìí wọ́n sì mú alẹ́ ọ̀zá òrìṣà ọ̀zá wọ́n mú látara alẹ́ aziz orúkọ ọlọ́run wọ́n mú alimanat òrìṣà àwọn kan ní jẹ́ bẹ́ẹ̀ látara orúkọ ọlọ́run bá ti ń jẹ́ alimanan ẹ̀yọ́ mayami ṣẹ́ẹ́rí ńgbẹ̀sìn dé ẹ̀sìn ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀kan náà lọ́lọ́run èṣù tún wá bá àwọn ó tún wá ń sọ fáwọn èèyàn pé ẹ má máa pe zoli jalali mọ́ ya jalijalu ni ẹ máa pe tẹ bá wá bí wọn wọn ní nínú zoli jalali làwọn ti mú ya jalijalu lẹ́yìn náà ẹ máa rí tí wọ́n máa pe àwọn orúkọ ọlọ́wọ́n bá kan jáde lẹ́nu bíi ahamusa kaku halahu yasu tẹ bá wá béèrè pé orúkọ tẹ sọ ọlọ́wọ́n bá yìí níbo lọ́wọ́ wọn ni a ẹ̀yin ò lè mọ̀ nínú àwọn àyà Kùránì láti mú jáde nígbà míì wọ́n máa pe Allah yahoo yahoo a pé tani a tún jẹ́ hù wọ́n ní Allah náà ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní àwọn mú jáde látara Allahu tó bá pe Allahu tó ń pe Allahu ọlọ́run dá ọlọ́run àmọ́ tó bá fẹ́ kọ́ ọlọ́run dáhùn kó tètè dáhùn lérí pèpè rẹ ó wá yọ alifa àti láàmù méjì kú yóò wá kú hù ọmọ ní yahu yahu yahu ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹnìkan náà ò ní gbọ́ eléyìí ṣe ti àbẹ́kẹ́yìn ti pọ́ńtọ̀ ọ̀hún ti sọnù ẹ̀já lè tuba lọ́dọ̀ ọlọ́run ẹjẹ́ àgbà tító pẹ̀lú orúkọ ọlọ́run ọba Allah tó wà nínú alukurani àti sunna láti máa fi pè ọlọ́run láti máa fi bẹ ọlọ́run walillahil asmaul husna fad'uhu biha ọlọ́run ọba ni mo ní àwọn orúkọ tó dáa ẹ máa fi pè mí ẹlẹ́ẹ̀kejì nínú àwọn aburú tí ń bẹ látara ìmọ̀ sọlọ́run ló kọ tí èsì tiẹ̀ biziyadati al-ilhadu biziyadati alayha kákan wá orúkọ ọ̀kan ká sì ronú bóyá lójú oorun àbí lójú ayé ipò orúkọ yìí aṣọ ọlọ́run kọlọ́run máa jẹ́ bẹ́ẹ̀ kí èèyàn kàn jí láàárọ̀ kọlọ́run sọ ọ́ lóko ìwọ náà pé mo ní kọ́ ọmọ jẹ́ báyìí láì so ọkọ̀ tí wọ́n ń pè ọ́ láì so ọkọ̀ tó sọ́ra rẹ̀ láì so ọkọ̀ tí wọ́n sọ ọ́ kí èèyàn kàn ronú kó ní ọlọ́run ọba ń pè ọ́ báyìí kó sì máa jẹ́ báyìí àwọn orúkọ eléyìí pọ̀ láwùjọ wa léyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa bàbá béèrè pé kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n làwọn ọ̀mọ́ báwọn bàbá ṣe gbé ilé alọ́ náà wọ́n sà lọ́lọ́ ní jẹ́ nínú ẹni jálẹ̀mù jàlímáàmì kandu bisimilayi kara aramani kara arọ̀yìmù kara ọba kara ẹ̀dákun tí ń jẹ́ kara ẹnìkan kan ọmọ túmẹ̀ ẹ nínú ẹ̀ làwọn orúkọ àlìjànú tí wọ́n máa sọ ọlọ́run àlìjànú ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa pọ́ lọ́wọ́n ọba ní jẹ́ tọ́ba fẹ́ sàdúrà ní yàrá masika yá ìlú yá dàmùdàmà yá ìlú yá fọ́tà àtọ̀ yá ìlú yá ìlú yá ìlú àmọ́ wàá béèrè pé dákun tó rọ ọlọ́run orúkọ wo tún lélẹ́yìí àní kò lè yé yín orúkọ àwọn àgbàlagbà ni tán fi ń pe ọlọ́run nídìí ọlọ́run ọba sọ̀rọ̀ ẹ̀ láwọn orúkọ yìí walillahil asmaul husna fad'uhu biha ọlọ́run ni mo láwọn orúkọ tó dáa orúkọ tó nítumọ̀ òun ni ẹ fi pè mí yá fatah iftahli ọba tí sinà sinà fún mi yá razaq yá wahab ọba ọlọ́rẹ àwọn orúkọ tó dáa tó nítumọ̀ wà lọ́dọ̀ ọlọ́run nínú ẹ̀ náà ni àwọn tọ́lázìm tọ́lázìm yìí ni wọ́n ń pè ní ọ̀pá wọn a ní ọ̀pá yìí àwọn ìyẹn orúkọ ọlọ́run ọba yẹn òun bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ ewé yọ parí sí ìparí ewé ni òun bẹ̀rẹ̀ látàpọ̀ ọ̀tún yọ parí sápòsì wọn pè tí ó gùn gbọ̀rọ̀ gbogbo eléyìí ẹ ìsìnà ní sọ nínú ẹ̀ ní ká mú àwọn orúkọ a máa ń sọ ọ̀dà ọlọ́run ká máa wá sọ ọlọ́run ọba bẹ́ẹ̀ ọlọ́run ọba yìí ti ṣẹgbẹ́ ẹnìkan gbogbo àwọn kàtìkàtì báyìí bẹ́ẹ̀ yẹn bá fi ń pè ọlọ́run ọlọ́run ò ní sí nínú ẹ̀ òun náà ni ká máa fi orúkọ àwọn ẹni re àwọn wàlíì ọlọ́run ká máa fi pè ọlọ́run ká ní tá a bá ti ń pè wọ́n bí ìgbà tá à ń pọ̀ ọlọ́run náà ni nílẹ̀ yorùbá ó gbajúmọ̀ wọ́n ń pe àwọn ẹni re kan ní asuhabul káfí àwọn ọ̀dọ́ tí wọ́n kúrò nílùú kan nítorí pé ọba nìkan wá ṣẹbọ wọn làwọn ò ṣẹbọ wọn wá sá lọ sínú kòtò kan ọlọ́run ọba wá fi wọn pamọ́ síbẹ̀ fọ́gọ́rùn ọdún mẹ́ta àti mẹ́sàn-án àwọn ẹni rẹ̀ yìí ọ̀kan nu wọn ń jẹ́ yamuliha ìkejì ń jẹ́ masilina ìkẹta ń jẹ́ makisalina ẹlẹ́ẹ̀kẹrin mọ̀rìnúṣù ẹlẹ́ẹ̀karùn dábàrìnúṣù ẹlẹ́ẹ̀kẹfà ṣáàdánúṣù ẹlẹ́ẹ̀keje káfùṣà tọ́tọ̀ yúṣù lórúkọ rẹ̀ ẹ̀rẹ́lẹ́ẹ̀kẹjọ wọn òun yìí sèyàn ajani kìtìmírù ẹlẹ́ẹ̀kẹjọ òun ni kìtìmírù ẹ̀rí kìtìmírù ni òun yìí sèyàn ajani nígbà wọn jáde lọ ẹ̀yìn ìlú ni ajá yẹn tẹ̀lé wọn lọ́lọ́wọ́n bá fi ní wayakuluna sab'atun wa thaminuhum qalbuhum ọlọ́wọ́n bá ní àwọn méje ni wọ́n ajá wọn ló sì kẹjọ wọn Suratul Kahfi láti rí ní ti ń sọ yìí aya twenty two ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kí là ń gbọ́ yé nínú alukur'an òun náà ni pé àwọn àfọ̀n tafsiri bíi imam ibn kathiri àtàwọn àfa shaukani àtàwọn àlùfáà ńláńlá gbogbo wọn ni wọ́n fi rinlẹ̀ yìí pé orúkọ àwọn ọ̀dọ́ yìí òun náà lákàkalẹ̀ yìí àmọ́ nílẹ̀ yorùbá kò rí bẹ́ẹ̀ ismu azami ni wọ́n máa ń pè fún wa Taba a bá kà á tán tá a sà á tán lẹ́yìn náà àwọn àfisọ́tò lè ká àfisẹ́ wútúbà ẹ̀dá kun sọ wá dáa kọjá pé orúkọ àwọn ẹ̀dá ọlọ́run láàmà wá pè lórúkọ ọlọ́run tá a sì sírọ́ọ̀sì lérí ẹni fa kéèyàn wá jí láàárọ̀ kọ́mọ́rì kankan pè kọ́ wá jẹ́ pé ajá ni ọmọ tẹnumọ́ kìtìmírù ajá ní jẹ́ kéèyàn máa ní yá kẹ́líbù òwò ajá ìwọ mi ìwọ láàárọ̀ kùtù gbogbo kọ̀ọ̀kọ̀ tí wọ́n bá ń fún wa ẹ̀já máa béèrè túmọ̀ ẹ̀ kí ni túmọ̀ ń tẹ́ sọ yí bàbá orúkọ ọlọ́run ọba tẹ́ fún wa yìí kí ni tòmọ̀ tó wà lábẹ́ nínú súra wo láti rí nínú hadith wo láti rí tẹ́yìn ọba ti wá sínú kùránì àti súnà èèyàn sọnù ni ẹ̀yọ́ ọmọ ayá mi ẹ̀dá gbogbo àwọn orúkọ yìí nù ẹ̀dá alẹ̀ kò wúlò fún yín ọlọ́run lóun láwọn orúkọ tó da ó sì ṣàlàyé ẹ̀ ànábì náà ṣàlàyé ẹ̀ àwọn orúkọ tó da yìí ni ẹ máa fi pe ọlọ́run kádùn mo ní àwọn orúkọ kan tí ń fún yín àwọn orúkọ yìí kò nítumọ̀ nínú èdè kò nítumọ̀ nínú ẹ̀sìn kò nítumọ̀ láti máa fi tìsọ́dọ̀ ọlọ́run àní bisimilayi ha ọlọ́run ọba ọba ha bisimilayi hi ọlọ́run ọba ọba hi bisimilayi ahihu bisimilayi hu gbogbo yín náà lẹ́tì ní lọ́wọ́ ẹ̀lẹ́ dànù ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ wọn ni ọlọ́run ọba ha ọba hin ọba hun gbogbo àwọn kátikáti ní ayé ti kọjá bẹ́ẹ̀ ولله الأسماء الحسنى فادعوه بها لماذا حرم العلماء أسماء أخرى كل ده dé táwọn àlùfáà شريعة àwọn سنة ṣẹ̀ríà àwọn àfáà súnà tí wọ́n fi ṣi gbogbo àwọn orúkọ ilé ìwọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé ìmọ̀ sọ ọlọ́wọ́n ọba ló kọ́ tọ́lọ́wọ́n sọ́ra rẹ̀ kẹfìrí wọn ń pè bẹ́ẹ̀ kò ní dùn mọ́ ọlọ́run yóò bí ọlọ́wọ́n ọba nù ní ọlọ́wọ́n sì jọyàn kó nù sílám ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ sọ ọlọ́wọ́n ní àwọn orúkọ tọ́lọ́wọ́n ọba ọ̀sọ́ sínú àlùkùránì àti súnà bídíà ni wọ́n máa ń pè ẹ̀ ń dàda dálẹ̀ nu àwọn sàábò wíru ẹ̀ kúlù bídíà ti ń dọ̀lá àlà gbogbo àdádálẹ̀ ni wọ́n ní àánú ni kọ́lọ́mọjà sọnù ẹ̀sìn ti pé kaná bí o tó lọ àdúrà wà nú ẹ̀sìn orúkọ ọlọ́run ọba ká mọ orúkọ ọlọ́run ọba náà ọwà nú ẹ̀sìn al-yawma akmaltu lakum dinakum ọlọ́run ọba ni mo ti parí ẹ̀sìn fún yín lẹ́ni kaná bí o tó kù láyé wọ́n ti parí ẹ̀sìn níta máa fi pe ọlọ́run lórúkọ ọlọ́run ànábẹ̀ ti kọ́ wa lọ lẹ́yìn náà inú wa burú tọ́wà ńbẹ̀ táwọn afáfiṣe léwọ̀ òun náà ni pé àdúrà ò tọ́lọ́run bá ń kí ọ tí ń fún ọ lówó tó fún ọ mọ́tò tó fún ọ lọ́mọ àánú rẹ̀ kàn bẹ lérí ẹ látara pé ọlọ́run ò ní dà kankan kọ́ mọ́ sàánú ẹ ni kì í ṣe pé tó ń wí ló dùn mọ́ lọ́hùn lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wá gba àwọn orúkọ yìí gbọ́ ju orúkọ tó wà ní kùránì gan lọ tẹ́ bá ní kọ́ máa ṣe ya malikal mulki ya adal jalali ya hayo ya qayyum yà wá wò pé ẹ̀yẹn jòkó síbẹ̀ ẹ̀yìn ọ̀pá ń bẹ lọ́dọ̀ àwọn àgbàlagbà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti pẹ́yọ̀ kan ó ṣe déédéé gbogbo eléyìí lọ́nà ẹgbẹ̀rún yọ wá fi orúkọ Allah sílẹ̀ yìí tọ́da yọ máa lọ lè pe nǹkan mi lẹ́yìn náà nítorí táwọn afá fi ṣe é léwọ̀ fún wa ni pé ọ̀pọ̀lọpọ̀ tá a bá ń pè tí ìbá ti ju ọkọ̀ ọlọ́run èṣù kan máa jẹ́ bẹ́ẹ̀ àlìjànú kan máa jẹ́ bẹ́ẹ̀ lọ́fà tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ti ń pe àwọn orúkọ yìí á máa invite àwọn àlìjànú sínú ilé wa ìwọ́tọ̀ lọ́fẹ́ sáfẹ́ tó tún lẹ́yìn náà a ya wèrè ńgbẹ̀yìn bá ti ń pe nǹkan míì tí èso kọ ọlọ́run ọlọ́mọ ṣe wá ń wèrè ara nàbí ọlọ́run ọba kan tó pe ọlọ́run ọba pẹ̀lú orúkọ tí ò nítumọ̀ anabi wa ayub ó anta arhamur rahimin aláàánú ni wọ́n ọlọ́run mọ́sá ẹ̀ sànú mi anabi wa suleiman ó ní innahu min suleimana wa innahu bisimilahi rahmanir rahim pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba àjọkẹ́ ọba àsàkẹ́ ọ̀run ẹ̀já lè dúró tọ́lọ́run ọjọ́ ń lọ ẹni bá wíwo kúbi tó bá ìpàdé ọlọ́run ọlọ́run ọjẹ́ ń yá o ọlọ́run bá ti sàdéhùn yà ó ní wadharu alladhina yulhiduna fi asma'ihi gbogbo àwọn tí wọ́n ń pè mí lóko tí ń sọ́ra mi ẹ fi wọ́n lẹ̀ sáyù jùzáwùnà màkánù ya àmàlùn ẹ̀san wọn ń bọ̀ ara ẹ̀san náà níbi kọ́ lọ́wọ́ ọba aláàkọ́ hàn yàn lé màláyà àti lọ́run ẹja dó déédéé ká dó lérí níta nàbì filẹ̀ fún wa ká má gbọ́rọ̀ ẹlòmíì má alágbàńlá yìí àfi níta nàbì filẹ̀ kọ́lọ́mọ́sá já sẹ́rí rẹ̀ lábala orúkọ ọlọ́wọ́n bá wa gbogbo ẹni tó bá ní àwọn orúkọ kó kọ yìí lọ́wọ́ ká lè dànù láti sin lọ ọlọ́mọ́sá jẹ́ ní kọ̀ọ̀kan wọ́n sẹ́rí rẹ̀ dùn àwọ̀ gbà wassalamu